أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الذين كفروا بربهم يعدلون والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أقبل الله سبحانه وتعالى تسيا مسلمين atọrọ àlékún ìkẹrọ àti gẹrẹ fún anabi sallallahu alayhi wa sallam ẹ̀ntọ́rọ̀ bá láti bá máa jẹ́ kẹ̀ fún gbogbo wa allah subhanahu wa ta'ala a ń fi jọkùn sọ̀rọ̀ bí ọ bá ní sàlékún kí anabi wáyé bá ní sàlékún ọ̀la rẹ̀ àti àwọn rẹ̀ àti sọ̀hábà rẹ̀ jọ́ọ̀nà wọn náà tọ́ kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam lọ́jọ́ téèyàn olówó kan lọ láti fi ra ìyá ọlọ́run ọba kó lórí ara rẹ̀ téèyàn lè fọ́ gbáyà kó nípò kan láti fi gbára wọn lẹ̀ nínú ìyá Allah subhanahu wa ta'ala àfi kéèyàn pàdé pẹ̀lú ọkà tọ́mọ́kùnbi ẹbọ àbí ọkà tọ́mọ́kùnbi wa mọ̀nàfíkì afilisira abẹ́lọ́ ńkọ́ sọ àmì gbọ́dọ̀ pé ntá máa sọ ìyọ́ ọmọ yàtọ̀ sí nǹkan tá máa ṣe tàbí ntá máa ṣe ìyọ́ ọmọ sí nǹkan tá máa sọ á jẹ́ àmùgbò gbàlára wọ́n sí Allah subhanahu wa ta'ala pé mẹ́jọ àjọ gbàgbẹ́ dúró ní ibú wájú rẹ̀ ìjẹ́rìí kan fi ilẹ̀ tàfi wá gbọ́dọ̀ ọmọ subhanahu wa ta'ala mọ́sá àbáni gbọ́ ju bí a ṣe ń la hawla lana wala quwwata illa billahi al-azim ní ìjẹjọ àǹbọ̀rọ̀ bọ̀ lórí ayé àti ọ̀sán sọ wípé gbogbo ẹnikẹ́ni tọ́ba ló mú màláíkà Jibril lọ́ta gẹ́bí Yahudi ṣe mú lọ́ta yìí abẹ́nìkẹ́ nínú àwọn ọ̀rẹ́sẹ̀ ọ̀hún tẹ́ ẹ wáyé dórí àwọn ànábì ọ̀hún tẹ́ ẹ wáyé dórí àwọn tí wọ́n gba àwọn ànábì gbogbo ẹnikẹ́ni tọ́ba ti mú ọ lọ́ta fa inna Allaha aduwwun lil kafirin ọlọ́ni ẹ̀yìn mùsùlùmí ẹ̀jẹ̀ ìfilọ́kọ̀balẹ̀ èmi gan ọ̀tá kẹfìrí ni mí lọ́mọ kẹfìrí yìí ọlọ́run ló ń gan fúnra àwọn sẹ́ ọ̀tá kẹfìrí ló eléyìí ọwọ́ sí wàhálẹ̀ nínú hadith Abi Hurairah tá n bá bọ̀ tí a sàn sọ wípé àwọn sàrà ń bọ̀ ń sọ̀rọ̀ wípé man aadali man aadali waliyan nùrọ̀yà man aadali waliyan ẹnikẹ́ni tó bá ti ọ̀rẹ́ mi ọlọ́run tàbí ẹnikẹ́ni tí bá ń fara ní ọ̀rẹ́ mi ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ló ń ti kéde gbóhùn ọba jagun àṣetùmọ̀ ẹ̀ ni pé ẹ ọlọ́run subhanahu wa ta'ala tí wọ́n bá ń fara ní kọ̀wá dún kò wí kankan àdéhùn tọ́lọ́ ń ti wà lórí ẹni tí ń fara níhùn tọ́bọ̀ wá tó wá dún bí ọlọ́run bá mú lágbáyà làwọn ọmọ pé a ńgbà wà láwa débà afáàlú gbèsè pé àdó nǹkan ti ṣáájú tẹ́lẹ̀ bí ò pinlẹ̀ gbógan bí ò sì pé bí ọ̀sán kankan fa inna Allaha aduwwun lil kafirin Allah subhanahu wa ta'ala ni ẹ má wo kẹfìrí kẹkẹ wá wò pé bóyá mo láìkì ẹ ọ̀tá kẹfìrí lèmi ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala anabi sallallahu alayhi wa sallam ìwà ń jẹ́ àmọ̀ pé gbogbo ẹni tó bá fẹ́ kọ́ lọ wọ́n bọ̀ mú ọ̀tá àwọn òun náà jọrìí Allah subhanahu wa ta'ala ní kọ́rọ̀ àti ní gbangba tí ò ní ṣùgbọ́n àwa ní àwọn òníwò làwọn àfáǹtọ̀ tí ó fi dòrí ọlọ́run ọ̀nà iná ìlànà bíi ńlá kalẹ̀ nù hadithi tábàsán sọ fún pé ẹnì kan ò máa súnmọ́ mi subhanahu wa ta'ala kí wọ́n á nífẹ̀ẹ́ rẹ̀ àfikọ́jẹ́ pé ti kọ́kọ́ pé ọ̀ràn yàn mí ná nígbà pé ọ̀ràn yàn tán ó tún wá ń fi náfìlà pípẹ́ fúrú ọwọ́ afẹ́ fi gbaráǹkì lọ́dọ̀ ilé Allah subhanahu wa ta'ala tí wọ́n ti wọ́n ń ṣe léyìí díẹ̀ díẹ̀ tọ́gbọ́ wá dáàyè kan yálà tòótọ́ èèyàn ò lè ṣe tán àdìjọ́ yé wa nítorí asàsàràn gan jí ó yí wa wípé díẹ̀ báyìí lẹ́yìn tí ó lè kó tán kílẹ̀ rí wa jẹ́ àfi sahih hadith Abi Hurairah radiyallahu ta'ala anhu ó ní asàsàràn sọ wípé tọ́jú bẹ̀rẹ̀ kìámà Allah subhanahu wa ta'ala wọ́n máa kéde àníbi kọ́kọ́ ní man anfaqa zawjayni fi sabilillah ní ó di àyàwó al-qiyamah ya abdallah gbogbo ẹ̀ ń bá lè ná nǹkan méjì ansẹ̀ tìrì ìrankani ọwọ́ ara méjì ru ansẹ̀tì tàbí ru méjì ọwọ́ ama mara ọwọ́ awọni tí o lansẹ̀tì ọwọ́ afọ́n o fẹ́ nìkan nìkan o tún fẹ́ nìkan nìkan man anfaqa zawjayn fi sabilillah èèyàn mú one thousand méjì ọwọ́ afọ́n yẹn lọ́tọ́ọ̀tọ̀ ṣùgbọ́n kẹkẹsẹ́ ọwọ́ amú méjì nuru rẹ̀ nǹkan ọwọ́ fi ṣe ìtọ́rí àánú torí ìtọ́ náà yálà alọ́fà nkẹ́ débi pé o lè múyàn lé ọwọ́ akọlù oríṣi méjì o fẹ́ nìkan kan o tún fẹ́ nìkan kan yálà ọkọ̀ ni gbogbo tí ẹ̀bá sàlẹ̀ fi ṣe dáadáa tọ́bọ̀ wà lọ rẹ̀ ṣe tọ́ wá jọ mbèjì anabi ni wọ́n kó ń tọ́ níbi gbàdí tàbí ìpé ya abudullah ìwé lọ́wọ́ bá ada khair o ti ti orí wájú wa máa kó fa òrìlé ó sọ wọn ni wàmẹ̀ńkẹ́ na min ali sọ̀rọ̀ dúyà mi bá bí sọ́la eléyìí tó túmọ̀ sí pé béèyàn bá tún lè wá dìde fọlọ́sọ̀rọ̀ká wọ́n yẹn mẹ́fì làrákà méjì láti fi tọrẹ síwájú ọ̀sán tààlà tàbí kọ́ pápọ̀ kó pe sálámà kẹ́lẹ́rùn kan kó tún dìde padà kó tún méjì wà kó sálámà kó pe àní mo sẹ́sìn mo fi wojú rí ọlọ́wọ́ ba tẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ ọba mi sí tí òsì ẹnba wa bẹ́ẹ̀ ṣe bá ń pọ̀ tó fi wá di pé náfìlà wa dara jẹ pẹ̀lú rẹ̀ faman kana min ali sọ̀la ẹn tí ẹ bá wá wòrò ẹ̀tọ́ bá péjọ náà náà wọ́n tún wá wò pé kí ni fi ń súnmọ́ lọ́njú wọn ká wọ́n tún wọ́n yẹ náfìlà pọ̀ nóò díya min badu sọ̀la ọlọ́run gbogbo ẹn bá rí báyìí ẹ máa bá ń fà yọ lónìí kí wọ́n máa gbẹnu ọ̀nà ìrún wàlìjẹ ẹni tó bá jẹ́ wípé ìmọ̀ ìgbàlọ́pọ̀ tó ń jẹ ṣùgbọ́n sọ́sọ́ ń sáà lórí bíi pé á ah! ó lè fi parẹ́ ìwà máa gbáwẹ̀ pọ̀ ó wá gbáwẹ̀ méjì ó ní mo fi mo sáfi yọ náà ó fi àdìpáwẹ̀ wá mọ́lá àwọn wá mọ́lá dúnyà mi bá bẹ̀rù yẹn àni bí ọ̀wà dá kọ pé wọ́n pè ní ẹnu ọ̀nà àwẹ̀ torí péjọ náà ti dìjọ́ fọ̀kànbalẹ̀ kẹ́rù ọ̀hún tó máa wàá bá wà ọwọ́ àpè ni wọ́n wàá pè láti ọ̀nà kí o ẹnu ọ̀nà ìrẹ̀ǹgbẹ́ Ah, ní ìpínlẹ̀ kí a máa ní kìí ṣe ayé wà láti kú ń bẹ̀ naam wọ́n máa kẹ́rẹ́ mìíràn àlè sọ́ra kọ́ ẹni tí bá wà máa tọ́ lẹ́kọ̀ọ́ ìmọ̀ yọ zaka bó ṣe ẹ̀kọ́ yọ zaka jẹ̀mọ́ à ń bọ̀ mi ọ̀rọ̀ zaka insha allah rahman a sì fọ yẹlẹ yẹlẹ tẹ́ ẹ bá nìkan tọ́ba ìlànà ẹ̀ pé eight thousand five hundred zaka wọ̀ ẹ wò dára kó sọ́mọ́ ti ń ṣe olùmọ̀ tó ń ṣe ẹ̀tún rẹ̀ sọmọ tí ń ṣe tọ́bẹ̀ ewu pẹ́ẹ̀mẹ́ta tí sì ń pọ̀ mọ́ tí ń ṣe kìí ṣe mùsùlùmí ẹ̀tún wí ní ọ̀rọ̀ ẹ̀sẹ̀ rẹ̀ rí ni ṣùgbọ́n bá tẹ́lẹ̀ sọ́rọ̀ èèfún kò yé ìṣàtẹ́ lójú bẹ́ẹ̀ bò ń kàkó ń kàkó calculation pẹ̀lú yá ń dà náà sọ́wọ́ kẹ́ wọ́n dà sọ́rọ̀ ọlọ́mọ sọ pé ìsáàfà ní òfẹ́ wọ́n mọ̀ lórí pépà náà ni kọ́dọ̀ ojú ewé kẹfẹ́ tó ń ti máa kọ̀ọ̀kan sórí pépà ṣe sùúrù o jẹ́mọ́ ẹ̀dàkọ̀ ẹ̀jẹ̀ ṣe sùúrù o ṣe é rí tí èèyàn bá ń dẹ̀sìn ọlọ́run tí ó mà kọ́ mà ṣùgbọ́n ẹ̀mí òdodo ní fi ń ṣe ti ń ṣeun pẹ̀lú ògbọ́n ọlọ́run dà padà ṣùgbọ́n tí èèyàn bá ń dẹ̀sìn ọlọ́run tó sì yẹ gbogbo tó bá fi wá ní yìí nígbà tẹ́tẹ̀ rẹ̀ ọ́ pàdé yóò wù kó jẹ́ pé ń gbọ́rọ̀ ń fẹ́ dà kó jẹ́ gi. jẹ̀máà ìsọ̀lẹ̀ yìí bò ń sọ dúró yìí ṣùgbọ́n nílẹ̀ Yorùbá yìí akéré ìmọ̀ ẹ̀sìn bọ̀ ihun tó sì fani wípé àtẹ̀yìn àtọwọ́ tàbí ìfilé ká fi wá ẹ̀sìn tọ́lọ́ ń fò ìmú súnà ìka fi wà mú ìdákẹ́jẹ́ ẹ̀ la fi wá àṣà wa mú àti ṣe sí wà látàrí nìyẹn ní tí òbó ṣe tí ó yọ àṣà pọ̀ ń bẹ̀ ọ̀sán ah! ah! wọn. ẹ bá wa máa ń tọrẹ kò sí zaka ní tó ń tọrẹ ń tọrẹ pẹ ọsítọrọ ni ẹpọ náà mi bá bi sọra kọ àwọn máa bójú ọ̀nà ìtọrẹ wọlé wọn máa ń kánà mẹni ali jihad ẹ ń bá jẹjẹ pé gbogbo àsìkò rẹ jihad ni sójú ọlọ́run sọ̀rọ̀ tààlà lé ntọ́jé ntẹ́sìn báàkì jamaa tá a bá ń gbègbè ayé ọ̀rọ̀ báyìí gbásíjọ́ ń gbé mùsùlùmí kiri yóò kẹfẹ́rin kankan táǹsì làkún dínú kún wálé ẹ̀dín tí mùsùlùmí kan bèè dìde láti mọ́sálásí ibì kan tó bèè lórí pam kiri yóò kan ọ̀daràn ọkọ̀ ọ̀daràn wájú ọlọ́ọ̀nà yàtọ̀ fún tayé tí ó rí bi tí kẹfẹ́rin kan náà má ṣe lé tó apá mùsùlùmí kan ó ṣòfò kó ètí ń bẹ́lẹ̀ tẹ̀lé tẹ̀kọ́ ti yí abáhùn ó ṣòfò mọ́tí kílẹ̀ ó mọ́tí lẹ̀ ojú kan nù ọwọ́ ń bá bàbá mi bá kà kéde tánà ni pé ẹ̀ńtàn àbálọ́nà mọ́sálásí látẹ̀yìn àṣùbọ̀ ọ̀la yọ̀fẹ́ jẹ̀wẹ̀ ah! lórí làkúndù wọlé ẹni ta láǹṣẹ́ yìí láti ṣe yọ kò sí ní jẹ́jú mọ́ ah! ntí ó bá ti di wípé wọ́n bá ti sọ wípé sálìkì àmọ̀tẹ́lẹ̀ fẹ́nu àgbà lẹ́lọ́wọ́ yín àbí ìpẹ̀wà lóore fún mùsùlùmí ju rí ẹ̀ lọ jihadi tó wá dé nìyẹn. ọ̀dọ́ méjì wọ́n lọ lókulò ṣàkóso fẹ́yìn náà kà ń lórí one thousand tí sì lọ fi gẹ̀ẹ́ gbàdà péré èlò. one thousand. ọ̀lẹ́ mọ́tò fún un gan. ìṣe á ní forí gbọ́ta lórí ìtàlìkì àmọ́ àmì tó ẹ̀sùn wọn máa wò ẹ̀sà máa fi ẹ̀mí gbogbo gbà tí èyí bá ti ṣe pé mùsùlùmí jáde ẹ̀bí tọ́bi jẹ́ jihadi ti tòótọ́ tó jẹ́ pé tá a bá ń túmọ̀ jihadi tá à ń túmọ̀ tá à ń túmọ̀ rẹ̀ mùsùlùmí kọ́ máa sọ pé ọlọ́run fi àjẹ́ ọ̀fẹ́ fi àjẹ́ á o kódà àwọn kẹfìrí lọ kà ń pa jihadi wa jù arọ́lẹ́ nì ntẹ́kẹsẹ̀lẹ̀ ń skul kàtí mọ́lẹ́lẹ́yìn láàrin ẹ̀ẹ́dẹ̀kẹ́ wá ń dabẹ̀ ẹ̀rú náà pẹ́ abúrásì yẹn dẹ̀ ni méjìlá máa ń lò fún búrọ́ àti ọ̀bàlú nínú kásọkó ni wọ́n straight tàbí kásọkó ni wọ́n tóòrò méjì ẹ̀ náà ọwọ́ àti mọ̀ bọ́ bàbá wọn ẹ̀yẹ́ ilé ọgbọ̀n ṣùgbọ́n wọn ọ̀balẹ̀ ilé ọgbọ̀n ṣùgbọ́n ọ̀balẹ̀ wọ́n ń jà ó rí ní bọ́ọ̀lù ìṣẹ́yìn ìkẹ́kẹ́ náà méjèèjì yọ́ máa pẹ̀tù sí ni ah, ah, máa tòbí ẹ̀ tó rò kí ló máa ṣe yọ́ máa pẹ̀tù ni kò ní lọ yọ parun lọ́wọ́ kò ní kókó kò ní dúró yàn kankan àwọn ọmọ ẹgbẹ́ sẹ́yìn sọ́wọ́ yìí nà ń bá ti yọ àyíjà wọ́n yà wọ́n yẹn ti pọ̀ dùgán yà lọ́jọ́ ọmọ ti yú àyè orúkọ àyè ò tòrò kò ṣe kíni o. ọmọ ti ń ṣe. ooo. láyé lọ́la kí mo ń sọ wọ́n ni. Thank you ayo ọ̀rẹ́ tí a dàrú tí ó ń fitmáìsì àwọn brọ́dásì ẹn tó wá jí olórí ẹ̀ tí ń dààmú wọn tí ó lọ lẹ́dí àpòpọ̀ mọ́ muslim community lọ́kọ̀ university wáyé ọwọ́ adijọ́ kan ọwọ́ adi pé ó di àárín ara wọn ọwọ́ ní ọ̀ọ́bí mo ti mọ̀ pé alùsùn àjàmá ní ẹ̀yìn jáde sólórí ní tí fi fi àjẹ́ rẹ̀ rọ̀ ẹgbẹ́ sàlódé wí ó yọ ó yọ wọn o ṣé ṣí àlọ́mọ bá sọ̀rọ̀ ẹni tó bá pé ẹni tó bá lè mẹ́jẹ̀ lára rẹ̀ jù nínú táwọn bá ń ṣe kàrìbàlá dé ìlú nífẹ̀ẹ́ ànàbí jù sí nífẹ̀ẹ́ àlì. ìgbọ̀n ṣe kánífà níbí. nya yọmọ yàrá ìlàdà ìdán àwọn ń bọ̀ padà wọ́n kẹ́lẹ́ lè jihad. ẹ ń bẹ tẹ́sórí títọ́ lọ́n ti tòótọ́ ṣé ìmọ̀kọ́ gọ́ọ̀mẹ̀ntì ń jà fún ẹyọ gbọ́dọ̀ tán sàbẹ́ tán sínú ọ̀rọ̀ ní jà fún ọ̀nà sí mọ̀pọ̀ ní jà fún ẹ̀rí kan wá wá tó fẹsẹ̀ múlẹ̀ àníbí ni àṣẹ̀hídù láàyè jùlọ gbogbo ẹni báwọn ọ̀nà tí wọn rí wọ́n pàpá wọ́n èrí nira kú ju bí ìgbà kàmẹ́ ilá kàmá yéjìdó ahadukum kúrúsọ̀tà yìí kọ́sọ̀ à àfi bíi déédéé ntẹ́nì kọ̀ọ̀kan yìí lè rí mòrò àti ẹ̀bàjà lè kanna wàláì kọ̀dá kọjá pé wọ́n fi òkò fọ lórí báyìí ó lè máa yí máa gbàrà ẹ̀jẹ̀ o èṣù ni gbé nǹkan mí ìhàn yìí lójú pé ayẹyẹ ah, ohun tó kórí ara rẹ̀ bọ̀ yìí ní kú kú ní yọ lórí ẹ̀ka pọ̀ yìí ní yìí kì í rọ o ó ti lọ nǹkan mí ẹ̀yìn rí ẹ̀rí dúró lórí eléyìí lọ́sàásálàmù ìfàtúlọ́kẹ́ lọ́wọ́ kápẹ́ nítorí ìtọ́lọ́ nǹkan mọ́ tẹ̀mí gbàkọ̀ tàṣí nípa tẹ́yìn náà wà ń pè é ná abúkọ́lì sẹ́ máa ń pè é ná ilẹ̀ yìí lébùn pé mìíràjì àbí ẹ̀ ń pè sàrọ́ọ̀bù ni ẹ Allah subhanahu wa ta'ala ọwọ́ ń tó kílì bọ̀ ìwọ́n ń tó bọ̀ ìwọ́n ń tó bọ̀ ìwọ́n ń tó bọ̀ fáwọn sàṣẹ́lẹ̀ àdébí wọn kà fún wa ìwọ́n kà fún wa ìwọ́n kà fún wa àbákùn bá dáhùn ilẹ̀ fi sọ pé ó rí àṣùgbà àárí wọn ò rí pọ̀ ní èèyàn jẹ ti ń jí fọ́lọ̀ ló ọ́ ápùn ànítàn kọ̀ọ̀kọ̀mọ̀ náà ń jí lóru ó tún wá ló lọ iyọ̀ sàkáyí tún ṣe sàrá ìtura náà gbáwẹ̀ ìtura náà rárá jáde lẹ́nu àbákùn ni àdúgbò ṣe pé káàkiri òun ṣé èsì lè pẹ́ nìkan ní gbogbo ọ̀nà ọ̀nà bí ẹ ṣe ń pẹ́ wọ́n á gbọ́dọ̀ ẹ̀jẹ̀ náà àjẹ́ náà ti sílẹ̀ fún máa bọ̀ lẹ́nu ọ̀nà tilẹ̀kùn tẹnu ọ̀nà àwẹ̀ náà lọ́wọ́n tó mọ́lẹ̀ ìwọ̀nyí náà kẹ́ náà àmọ́ tí tilẹ̀kùn ẹ̀rọ náà sàárà lọ́wọ́n tó gbọ́jà sùsì rí bẹ́ẹ̀ wàásálì dè lágbáwá kìí ṣe pé mo nífẹ̀ẹ́ rẹ̀ máa ń fún ní nǹkan wàásálì fìmẹ́lì wà náà sí gbogbo tọ́lọ̀ fò pátá ọwọ́ aṣọ mi dúdú ẹni pé mi àti ìlàjọ ní. ọ̀dà alẹ́. ìjọba wù ọ́ ìjọba wù ọ́ ni ó ṣe kí ni ọ̀dà alẹ́. ẹ̀wọ̀n kan mẹ́rin. لما قضى صديق أحمد نحبه لما قضى صديق أحمد نحبه دفع الخلافة للإمام الثاني دفع الخلافة للإمام الثاني دفع الخلافة للإمام الثاني دفع làwọn sì dòrí ọlọ́run ọlọ́run wa ni tẹ́lẹ̀ kan bá sọ pọ́ǹpì yẹn kan sún mọ́ mi wọ́n wá yẹ̀wò wọ́n wá rí pé kèé ṣe ń tánà bí júwe rẹ̀ sí ẹgbẹ́ mọ̀kọ̀mọ̀kọ̀ sẹ́wọ̀n. wọ́n ní bàbá ń kẹ̀kẹ́ ó ní ẹ̀yìn wọ́n ti ra ọ̀lẹ̀tẹ́ yìí sínú a ó láwẹ̀ funfun mọ̀ ń gbà kí ló ń gbà. àwẹ̀ funfun ìbálẹ̀ bá rẹ̀ kọ̀ ọ̀rọ̀ mi àti apu apu náà sì ni ẹ bá ń bẹ tẹ̀yìn ẹ̀ náà inú funfun náà ni ẹ bá ń bá rẹ́yìn ẹ sì bá ń yọ yóò kí ẹyin mo ní kí ló fẹ́ ní àrùn ó láwẹ̀ funfun mo lé ní fọlọ́ mi ẹ sọ pé lọ́n kọ iṣẹ́ òun kó tú àwọn ọmọkò náà mọ́ mo ti láwẹ̀ funfun mo ń ṣe sáà ní pí ẹsẹ jẹjẹ o wọn kí wọn jẹ pé zinabu nù ọmọ tí mo mú lọ wọn ní ìyá rẹ ti wà nù ẹmí ó sì dẹ̀yìn tó jáde ìsìnkú tó jí ọmọ tí mo mú lọ ní ẹ̀rọ wọn pé ìyá ta ni ó pàdé gbọmọ ẹ̀ lọ́nà ìyá lásán làtú o àyí sí ṣẹlẹ̀ wọn mọ ìdíwọ́ gbọmọ fún wọn ní ọmọ ẹ̀yẹ ọmọ báwọn. ẹ wọn ní twenty one days ni tó jí ẹlẹ́mì wọ́n ti dáná pé nígbàgbọ́gbà tí èdè yọ ogúnjọ́ àtijọ́ kan ọmọ ti kan bóódì ọmọ oṣù kan ò lè mú mọ́ nǹkan ti sọ náà ó náà kí ni ó di títí tó ti ká rẹ̀ àṣèwọ́ àṣẹ̀yìnbọ̀ ọwá ló ní káńsọ̀ ọ̀yàn yóò ní ẹ̀sẹ̀ ọlọ́pàá yìí pé kí ló kó bà wá tọ́ọ̀rọ̀ yẹn lóò fi pọ̀ lóun wa mọ́ aṣọ àwọn sọ pé tí èèyàn bá ti di ọ̀rẹ́ mi tán pẹ́rẹ́ èmi ní mà kọ̀ntró ojú ẹ̀ àṣẹ mi zánù nìyẹn pé ìjẹ́ mo ní kẹ̀kẹ́ tí mo ń ṣe fọ́lọ́ ń kọ̀rọ̀ tó sì gba ń tọ́lọ́ ń fi rẹ́nà bíi níṣẹ́ tó bá mu sókè bá mu ọ̀rẹ́ bí ọ̀dà oríkèéríkèé ara mi bó mo ṣe wá ń lò àfọwọ́n kò tó wọ́n balẹ̀ ó ti kọ́kọ́ ọ̀gbùn kan lọ bí ń fi ìmú ni ọmọ ti fẹ́ wò yá dára ìtìmọ̀lé dára ìtìmọ̀lé yọ máa wò lé àrí tí ń rù sí nígbà pé ń jọ ilé òdì nípa àfa àgbáwẹ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ ní ìtumọ̀ àtúntò mẹ́tọ́mẹ́tọ́ pé wọ̀lẹ́ lẹ́gbẹ̀ẹ́ sí ní mẹ́rin yẹn ó ti kú òní mẹ́rin àtọ́sí mo ti ti fi wẹ́ẹ̀sì sí irọ́sì mi ọ̀ràn nìyẹn wàhálà dé mò ń gbáwọ̀ ẹ̀kọ́ tó tọ́ ṣùgbọ́n èrè ojú kọ̀ǹtró èèyàn náà máa mọ̀ pé ah, àṣẹ ntí ìdọ̀rẹ́ rẹ̀ tán kúntù ìdòjú ẹ̀ èmi náà máa bá àkọ́tù ojú yìí ìyẹn tó wù lókùtì ọmọ fi rí. Yeah bàbá kìsì ẹ̀ tí wàá jẹ́ yẹ oúnjẹ ṣáà nípa ọmọ kan ti ẹ̀ bẹ̀rẹ̀ àìjẹ́ máa gbé wábi network lè ṣe ní ọtí ẹ̀fẹ̀ gbọ́rọ̀ yẹn aya rẹ̀ máa ń wúyàn tọ́fẹ́ wù bẹ́ẹ̀ tiẹ̀ nù. mo sì ẹ̀ parọ́ fún lọ́rọ̀ nàìjíríà kò ní parọ́ fún. eléyìí àtàfà àti sọ àti ẹtí ń gbọ́ o ẹ má dà sí o ẹsẹ̀ ẹtí ń wí náà fún náà lẹ́ o ẹ̀wọ́ tó ń gbọ́ náà bọ́ọ̀lù ẹ̀sẹ̀ àlábàgbé ẹ̀ lọ kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ kò mú fún èmi o sàárẹ̀ òǹkálukú ni tọrọ sọ pé yálẹ̀ fọ́ iná tẹ̀lẹ̀ àwọn ojú ibú tí ọmọ wọ̀ pẹ̀lúpẹ̀lú bí a ní pé ọlọ́wọ́ bá ní wà bí kúrò ní ìwọ tí sì ń wòdì omi ti lọ lọ́lọ́ mà. ìkàmí ni ń ni mo sì làbá ń wò wọn àgbàjẹ́ olùtànú àgbè tí ó yẹ kírun fọ́lọ́ tí ó bá lọ́ọ̀rì ọlọ́run rẹ̀ wíì báyìí ẹ̀dá sí ọlọ́run lọ́mọ rẹ̀ rẹ̀ o ọ̀rẹ́ lọ́mọ ẹ̀sìn rẹ̀ lọ́rẹ̀ ti tòótọ́ kúntù sáma wulẹ̀ ni yẹ́sùmá òbí èmi ni mọ́dẹ̀ tiẹ̀ ti fi ń gbọ́nà ọkọ̀dà sí ní òní ẹ̀yìn kí lè fún gbèsè gbèsè ní a ilé hákùwà ní àbíkí máa gbọ́ ń bẹ̀rẹ̀ wàláhì. àwọn oní títí làwà nínú ilé nínú tọ́lẹ́tì. ẹ ẹ ń bọ̀ mọ̀ mẹ́ èmi mọ́dẹ̀ tiẹ̀ ọwọ́ pé kẹ́kọ̀ọ́ òdùnlé tí ẹ̀rí láyé àfi tẹ́lá sọ pé orin tẹ́lá jẹ́ àpapọ̀ ní ọmọ àdùn ní ọmọ àdùn ẹwẹ́ tí yẹn rákùn ṣé tí ẹ̀dọ́ lọ́wọ́ bá bá mójútó nìyẹn àbẹ́ ìtọ́sọ̀ ní ti fìṣẹ́ ìtọ́ni wọ́n náà àwọn afihàn tọ́wà àmọ́ ẹ̀ẹ́dẹ̀bí tọ́wà wà yẹ́dẹ̀ wọ́n lẹ́tì yẹ́ ọlọ́lẹ́ mi máa kọ̀ntún ọ̀rọ̀ yẹn bí pẹ̀lú ìmìlẹ̀ ìyí tí ń bá yọrù sínú màá mú ma jẹ́ àwọn hadithi máa ń kébìlì yàsá ó ń sọlọ́ ní ẹnì kọ̀ọ̀kan ìwọ̀n rẹ̀ mú abẹ́rẹ́ wọ́n wá kọ́ ìyàrá na àmọ́rí wọ́n ní àfa oníyàn nínú kí a máa fa abẹ́rẹ́ ìgbún ọ lórí kòlòkòlò kolokolo ó fi wá bó yí ni o bí fọ ni o bí ni o nínú kó o mú yòó kó o wá méjì àlọ́dọ́ ọlọ́run lálẹ́ kìámà tàbí kó o mú kó o bóbe lọ láyé tí èsì rẹ̀ tó ẹ̀ kọ́ ọ̀kan fọwọ́ mú báyìí. àní òní kò dì má o bó sì rí nìyẹn jẹ̀mọ́ àbò dàsí fẹ́ bọ́ọ̀dọ̀ àwọn èèyàn kan o àwọn yahoo bí náà sọ̀rọ̀ wọn yìí o àwọn mú ẹ̀sìn wọn wọ́n wá fi ọ̀làjú bò lójú ẹ̀sìn yẹn ń sọ fún wa tí òṣùpá àti ìgbọ̀nyẹ́ lọ́wọ́ ẹgbẹ̀rún sí mùsùlùmí ọ̀hún ẹ dákun ìjọ alọ̀rẹ̀ ìgbé ẹni tó bá lásìdẹ́ǹtì tá a ṣe nǹkan kan kọ́ọ̀sì ṣe délẹ̀ kílọ̀ kan kọ́ọ̀sì mẹ́ kílọ̀ kílọ̀ kílọ̀ kan ó ṣe jẹ́ ní ọjà lógo kíkílọ̀ kan ẹ̀rí Sulaiman náà oní Sulaiman ló kọ rẹ̀ ní fútbọ́lá lóyún ẹ wo bí ó ṣe wọ fídì kọ́ọ̀sì náà ní ìwọ fídì èyí la ẹwọ Salman náà yóò ṣe ìntàfí wọ́n ti ń pàlẹ̀ kú ní o wọ́n wá mú wọ́n wá mú ọ̀làjú wọn fi bù lójú mùsùlùmí sì ń gba ń kó jẹ́jú mú mi lé ó sì lọ fẹ́ dọ̀rẹ̀ ọlọ́run ẹwọ tí ẹwọ tí bẹ ti gbọ́ ojú rẹ̀ o ọwọ́ rẹ̀ ọmọ tí fi mú ẹ̀dàkùn gbóòlẹ̀ ìmí èyí ó sì balẹ̀ tí ó sì lọ máa fọ́ obi olóbẹ̀ ìlà ẹ̀mí rí ó sì balẹ̀ ẹ̀mí rí ó sì balẹ̀ ọwọ́ rẹ̀ tún bá kúrò nínú ó tún bá ọ̀nà mú lọ ó sàlọ̀ àlọ́ọ̀lá yóò sì máa dùn kó òun ní nǹkan rẹ̀ ṣe ike wá sí nàìjíríà nìkan o kàbáyọ̀ drone náà ní sọ̀rọ̀díà náà ni o nílò ọ̀bùdí obi tí a ti ń tọ́ àfù lọ́bìnrin ké hajj haram hajj ayúgbùn obìnrin dì nílé ọ̀wọ̀ bọ́ọ̀dẹ̀wò ní bọ́ọ̀dẹ̀wò géètì ọ̀nà ilẹ̀ mímọ́ lọ́rùmàrí àwọn èrò nígbà hajj hajj ọlọ́pàá pèsè yà bọ́ bì kan wọ́ pé kí ló fẹ́ gbàdúrà pé yóò gánà wàyí jìlá ọlọ́ọ̀lẹ́mi ni wọ́n máa fọ́jú ẹsẹ̀ rẹ̀ ó kà kó wà máa fi jọjà rẹ̀ ibo mo ń fẹsẹ̀ rí lọ níbo ni ẹni ọlọ́run tó nìkan ṣe kèémẹ́rin lọ́kọ́ wa rí i pé wọ́n ń pè é wọ́n pè pàṣùmá yá àyàbẹ̀ lójú títí yọ màbára dúró wò kí ni wà lọ bẹ̀ kí ni wà lọ wọ́n máa fẹsẹ̀ lọ bí pàtí ogun pàtí ogun rí àkéde ẹ̀wà torí ọ̀nà fíṣùmọ̀ lọ bẹ̀rún tí èèyàn bá ti wá rí pé ara mi ti di tẹ́mi náà lè wò pé ah, látàárọ̀ dòní mo lè sọ pé mo dì control ah, ó ti kú oríire o etí ah, àwọn èèyàn kan bẹ tí wọ́n bá gbọ́ orin gbogbo sísẹ́mà ló sì dàrú ebi mọ̀lẹ́ ìmọ̀lẹ́ ọ̀rọ̀ ní ìbẹ̀lá rẹ̀ béèyàn bá ṣe wájú òkun ẹ̀dá tó bẹ́ẹ̀ náà ni tẹ̀sùn ó ṣe máa bá láàmú bá a ṣe ájọ̀rọ̀ lọ́n sún náà bá a ṣe jẹman náà bá a ṣe súnmọ́ tó bẹ́ẹ̀ ni ṣe ń dùn kálukú tó bẹ́ẹ̀ ni ṣe ń kó kálukú la ẹgbẹ́ kò ní fowó ẹ̀rà ṣùgbọ́n a máa gbọ́ yá àdúrà gbẹ̀ tí ń ṣe ní máa fẹ́ ṣe. ní oṣù mẹ́tòsí lẹ́yìn ń gbé sọ́ọ́ tí wọ́n gbogbo night tó fi ṣe ṣe ń Chicago tí ẹ ń ná dọ́là sí pátó obìnrin hasbunallahu wa ni'mal wakil yóò sì fowó ra yóò sì máa gbọ́ ní ọmọ ọdún jama'a wallahi wallahi bá a ṣe wọlé ẹ̀rọ wáyé ọlọ́run fi kọ̀kọ̀ ó fi bọ́ká ikú láti rí ni o wàláhì lẹ́ni láìlá ilá wa wàláhì lẹ́ni láìlá tí ẹ̀dá ni àwọn àti àyàwó wa tí ẹ̀dá àti àmá wa tí ẹ̀dá àti àwọn ọ̀rẹ́ wa kí ló wá fà wá sẹ́yìn lẹ́nì nǹkan méjì ni ẹ má bọ́ bí nǹkan yóò kó nù kejì àwọn ọ̀bára sọ̀rẹ́ kan pa afẹ́ dọ̀rẹ́ ọlọ́run láti bí ìbáṣe ju nǹkan méjì lọ ntí ń jẹ níbi mo fẹ́ lẹ́nu àbímọ́ àti ntí ń jẹ sọ ó rìn pẹ̀lú ara wọn ìṣe kí ni o ntí ń jẹ àti ntí ń jẹ. ibi wàhálà dé nìyẹn afọ àti sọlọ fẹ́ dọ̀rẹ́ olóòfẹ́ dọ̀rẹ́ rẹ̀ eléyìí wọn náà kọ́ wá fi ń gbà wá wọ́n fi ń gbà wá wọ́n wá ní à labade lè ṣe kí ní ń gbọ́ lọ ń gbọ́ pàṣù rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ bàbá tó ń tapá à mo tún sáàmù kaná bàbá tó dọ́kò wọ́n ni ẹ̀fí Yusufu sí ó ń pé bóló bá tẹ́ ọ̀yà láṣẹ ìsáníyàn ìwú ni bàbá tó ń dẹ́wì wọ́n sáà ń gbógun ẹnìkan bá dẹ́wì ní à ẹ̀yin ní ẹ̀ ń wo ṣéwù gbọ́ bàbá kí ẹ ń sọ wọ́n wọ báyìí bàbá kọ́ etí ọba kí àtọ̀lẹ̀ tí ọba ń gbọ́. etí tí ló ti bá. ló dé èyí lẹ́yìn gbọ́ orin buhari bàbá ń gbọ́ tiẹ̀. orin lọ́jọ́ létí ti yí di. síbá ṣe dáre. lára ó wà fún masáfù làwọn ọmọ alálẹ̀ mọ̀ sọ́sọ́ àkùtì àṣà àwọn ẹni ọlọ́mba yìí. afáwọn ẹni ẹjẹ ń pa yín lákèésí. ọ̀sán tí bá ti wá báyàn dàbá yìí tán tó ti dàbá yìí èmi máa ń kọ́tún ojú ẹ̀ etí ẹ̀ ọwọ́ ẹ̀ ẹsẹ̀ rẹ̀ nínú ìwọ́yà mi ẹ̀ èèmọ̀ wà nìyẹn wọ́n fún áádà òun lẹ̀bi yá kílù bì í mo tún wá di ọkàn rẹ̀ tí ń bá làákàyè rẹ̀ ṣiṣẹ́ ó tún fi áde bíi pé kò tó ronú nǹkan burúkú mọ́ wọ́n sáyẹn rẹ̀ tán náà pé ọ̀tọ̀ àfọ̀ máa ń tó Ah, inú yóò da sọ́mọ́lá kejì bí ó bá ti olóore ni wọ́n máa bàjẹ́ kò tún ti lè tẹ́tí lọ wọn ò ní ọrin rẹ sétí ẹ̀rì ẹ̀ náà ni ó máa dá gẹ́gẹ́ ní gẹ́gẹ́ ní gbà ńkọ ọkọlẹ̀ ọ̀hán fọ́ọ̀dọ̀ no flat mo débẹ̀ kò kún ẹkọ ṣe àìkúlé yóò ní kí ọmọ náà kẹlà ń nú ẹ ẹni mo débẹ̀ mo débẹ̀ fẹǹsì ẹgbẹ kìkọ parí tẹyìn ah, ah. ọkẹ gbẹkẹ nǹkan àtẹyìn orí ọgbẹ yàwó àtọwọn náà ebi lórí ẹgbẹ nfani kò sí wọsá sísítẹmù náà lọmí kíndùkọ ẹ kò sí nfàkàngá ni bínú tí wọn ṣe rí tiẹn nù. ta'ala wá ní ẹni tí mo bá ti wá fọ̀ tàbá yìí tí mo fọ̀ tí mo fọ̀ tí mo fọ̀ tọ́ mọ́ra yìí ah wàlà ẹ̀ńsà alani tí bá ti à ń bẹ̀ mí láwọn kì í yẹn náà yìí tí sọ pé òun fẹ́ gbà wọ́n mi máa fún ojú ẹsẹ̀ wọ́lá ìní ìsìtàádà ní inú rárá mi wọ́lá ìsìtàádà bí tọ́gbọ́ wá ń sọ pé wọ́n lọ́wọ́ aburú rẹ̀ fẹ́ kọ́ ṣẹlẹ̀ sí mi lọ́wọ́ ìdánná ọlọ́ni máa gbé kúrò ní aburú yẹn àwọn afọ àwọn ni mo ṣe kí mélòó mélòó nú àwọn ẹni rí tí ó máa sọ pé lọ́mọ fẹ́ báyìí mọ fẹ́ báyìí tọ́lọ́wọ́ sì lè dáhùn tí ó sì bẹ́ni ọlọ́ni bákan náà àwọn àyè kan wá tó ń bẹ tó jẹ́ wípé tó bá jùlọ ló mú ìrìnrìn yẹn tó mú ìrìnrìn yẹn ó ṣe déédéé pẹ̀lẹ̀ sí ó tún padà wà á dásọ lẹ́nu sí lọ́rùn kèsì fẹ́sìn ọlọ́run òní kọ́nà wọn máa mọ́fò sí tààyà látọ̀dọ̀ rẹ̀ kọ́ wa má lu òsì ọlọ́mọ rẹ̀ lọ òsì lọ dá tí òfin owó gẹ̀rí òsì lọ dá tásọ̀rọ̀ òfin pé méjì ó sì wá ń sá ń pa pé bí ọ̀bà pé méjì pé mẹ́ta kí ni ọ̀ máa lo oko pé òun ó lu àràmọ́ ọ̀wọ́ òsì lọ́fà tí òdì owó ọ̀sẹ̀ kìí ṣe wípé tinú ẹ̀ ní bẹ́ nú ẹ̀ ṣe ẹ̀gbẹ́ ìrìn àgbàlagbà máa ń sọ̀rọ̀ kan ẹni ní ajá ń bẹ́ nú ajáṣẹ́ kájọ tó máa jẹ ní omi tí ẹ̀ náà ń bẹ́ nú ẹ̀ kí ìyàtọ̀ bẹ́ẹ̀ méjèèjì ẹ̀ńtọ́rọ̀ ń bá ṣe bá ń fún tí wọ́n ń rapálá tí ń ṣe wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ tí ó tálíkì àmọ́ ni wá ń dù jẹ̀mọ́ mo fẹ́ ká gbọ́ bí o tọ́wọ́ bá fún òsì tààyàn tó dórí jìnnà òsì tí wọ́n lé ń du àlìkì àmọ́ lọ́nà tó mọ́ ọlọ́run sáyẹn ń tán òsì mà ní kí ọmọ pọ́ ọmọ fi ebi yẹn náà fílà tí ó sì ní róòkù sẹ́ńtì débi pa hmm. ah, ah, ah. kèrè sí òjò o tí mo fi bi tìlà wà kùránì ìsìn yà ó kúrò fẹ́ntì bẹ̀bí ipa mi èyí tó wọ̀nyẹ̀ tẹ̀lé ńlá yóò tún máa rábù pẹ̀lú gbà ọ̀nà mo tún bá yanjú. tí ìsèbí ṣe é ṣe é ebi dáàrin kàbúrò náà yóò nílẹ̀ ni gbàṣà lójú ọ̀nà lójú ọ̀nà ni nínú ní Mẹ́dínà táwọn ọmọ kékeré pè é lórí pé ẹ̀wá wòrè ẹ̀wá wòrè ẹ̀wá wòrè ibi ló di tó dìlé ní ìfún yìí àtọrọ ọ̀dààmú àtọrọ wàhálà àtọrọ òṣèrè àṣàtàlá ṣùgbọ́n kí èsì sí òjò jama ẹja àkọ́kọ́ ẹja àkọ́kọ́ mú kékeré tí tọ́jọ yíwa búrọ̀ àmì ń pọn lábùsẹ́kì náà ó ní àbúrò bá ọ̀nà alhamdulillah bí sì gan ni o inshallah. so lo first bank wọ́n àwọn sọ́sọ́ mi ẹ̀yìn ṣáà máa ọ̀rí tí wọ́n kọ́ four fifty thousand àti àwọn kan manage yẹn náà ṣáàlá máa padà rí ẹtí bá ti múra dé ó sọ wọn fún un ó tún wá sọ ìjọ tí ó rà láti jẹ̀mọ́ kọ̀ wà láti tilẹ̀ jọ́ lóṣù ìwà ń pe bọ̀ọ̀dá rẹ̀ ní kọ́lọ́ṣì ṣe switch off títí fúnjọ́ kejì jọ́kẹta jọ́kẹrin jẹ́mọ́ kó sì wà dìde lórúbá Allah subhanahu wa ta'ala mọ́jọ́ rọ́bù sẹ́kì náà dárò lẹ́lẹ́ mọ́jẹ́ kí fòrò ọba wọn mo mọ̀ pé ìyàgà tó lámì ní òjò rí àpè kọ́dà kìí ṣe wípé nǹkan mí ní òjò wọ́n fún lówó yìí sábàjẹ́ wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ẹbí rí láì wá rọ nǹkan ní ìsàbùsẹ́kì náà ó ń dà láàrin wa. naam tí a bá fẹ́ rẹ̀ sọ káàkiri yọ kọ̀ọ̀lọ́ bá a ma ẹlẹ́kọ̀ọ́ sẹ́kàbí sẹ́kàbí lórí burúkú ni wọ́n la ó sì fún ma wọ́n ma gbọ́dọ̀ ṣe pé a sẹ́ni tí gbùmí bí a màá sọ fún yóò alájà màá sọ wàhálà mi kébọ̀ dà fún àní ẹ̀pẹ́ mi mi ò bí mo ṣe wàhálà ọ̀hún tábìlì ọ̀sẹ̀ ọ̀bá mi èmi ètò ìṣẹ̀lẹ̀ ara àfa wa ni tọ́wọ́ jẹ́ pé báà lọ̀rọ̀ bá rí ọ̀sọ̀sọ̀ pé tí bá ti ń pè òun òun ọ̀mọ̀dá ló tí bá ń fún wọ́n sọ̀rọ̀ níbi aburú kan òun ọ̀mọ̀ sọ níbi aburú ọwọ́ tó ń tọ̀ lórí ire wípé sánmà wọn ti gbìdẹ̀ àwa fẹ́ mú nǹkan kan sọ́wọ́ kí la fẹ́ mú gbogbo àdìsítàǹkálà tó nìyí wípé àṣekọ́lọ̀ olùwà fún yọ̀nú ẹ̀ ni àsẹ́ni ìpò òní kanka, kanka la láyé kọ́ wá dáadáa dáadáa kọ́lọ̀ wọn láìkè àfi kó tó lẹ́jọ́ ọmọ bínú ẹ̀. ìjẹ́pọ̀lọ́ ń sọ ìyàdọ̀ rẹ̀ rẹ̀ kò kò tẹ́lẹ̀ mìíràn tí ọlọ́run òní ìlú fún dáadáa àti kó tó máa bà sọ́ta. wọ́n máa pẹ́ à igi tọ́tọ́ ìpẹ́ ń gbó ọlọ́run méjìlá gbájú ó kú àgbẹ̀ igi tọ́tọ́ ìpẹ́ ń gbó ẹ̀rì tí kìí fi ọwọ́ máa gbé ọjọ́ dájú náà fi sòpó ná ń bá mi bá bọ̀ àfa wa ni ìwà àdọ̀rẹ́ ọlọ́yìn kìí ṣe ń tó le kílí ebo wa níbi àlámẹ́rì wa wà ibi ìní ọkàn tọ́ba ti dógùn ojú ó dógùn ọkàn sẹ́ tọ́ba ti dógùn ojú ó dógùn kò ló mẹ́pọ̀ yá máa lọ di odò sáàmùsì báàtì náà kò nílò bá kò nílò kan kọ́sára kọ yá àgbà àlàbọ̀ náà ọlọ́run lọ́mọ aláàjọ mọ̀kálùkù ló ń gbé àwọn obìnrin di odò ní o ẹgbẹ́ sẹ́gbẹ́ púpọ̀ wú náà lọ́mọ àádùn afa wa ń pé sọlọ fẹ́ dọ̀rọ̀ sọ̀tà ala jẹ́ ìjúwe rẹ̀ báwọn kan ṣe rẹ̀ wọ́n sì dì tó ọba lè mọ́wọ́ ó sì lè èmi náà wá wò pé sẹ́mi náà lè rí mọ́wọ́ ń pé إمناجف لك أن تذوق مناما إمناجف لك أن تفوق إمناجف لك أن تذوق مناما إمناجف لك أن تذوق مناما سجاما وذر الدموع على الخدود سجاما وذر الدموع حسب واعلم بأنك ميت ومحاسب يا من على سقط الجليل يقام يا من على سخط الجليل يقاما يا من على سخط الجليل أقام الرسل أخلصوا في دينه في حبهم لله قوم أخلصوا في حبه فرضي بهم واختصهم خدما فرضي بهم واختصهم خداما فرضي بهم واختصهم خداما فرضي بهم واختصهم خداما سجدا وقياما باتوا هنالك سجدا وقياما باتوا هنالك ولحلال طعاما لا يعرفون سوى الحلال طعاما ta'ala ọlọ ojú rẹ̀ kọ̀ fún níbi oorun àsùn ìdábọ̀. ìmùnà jòfó lẹ́ka àǹtàdùn. jẹ́ ọwọ́ náà kò ti gégùn ẹ̀. wàdárì dùnmù àlàlẹ̀ kòdó dísì dáàmà wàdárì dùnmù àlàlẹ̀ kòdó dísì dáàmà. kí ló jẹ́ orí bàtà tó tọ̀ sọ́nà wàhálà ń bìyà nàkàmáyé tó wà mú àṣàbọ̀n. واعلم بأنك ميت ومحاسب lórí ìtọ́pọ̀ ọmọ kù ó kù ó kù. واعلم بأنك ميت ومحاسب. ó kù ọlọ́mọ ló lọ ara. واعلم بأنك ميت ومحاسب. ó kù ọlọ́mọ. واعلم بأنك ميت ومحاسب واعلم بأنك ميت ومحاسب ìbá tí ẹ̀ tó dá wà mú ṣàṣàbọ̀ wọ́n mọ̀ pé ọkà lẹ̀ pé ọwá rojọ́ lọ́hùn. wà mú ṣàṣàbọ̀. olówó ṣe sẹ́kọ̀ǹtà wá sí ní tó fi ọ́ sọ ṣe ṣe. wà mú ṣàṣàbọ̀ olóògùn tó tàbí wá ṣe èyí tó ṣe náà wọ́n sọ bó ṣe ṣe. ẹn tó lọ ń bá máa márò wípé ń àjọ náà rí ọ yára ní kìámọ̀ yọ wà á ti ọ́fíìsì owó kan sí nàìjíríà yìí ìlú wa lájọ wa. Hmm. Eh, ìsọ̀kọ́ ọ́fíìsì kan lásán o ọ́fíìsì ibo. owó tààrà. mo jẹ́ ni ọlọ́run kan. lọ́ọ̀. ó bèyí ẹ̀ wà á ilá. ẹ̀rọ rẹ̀ ẹ̀ gbẹ̀gbẹ̀ kékeré ó yí ọ̀tí ẹjọ́ ń ṣe. Hmm. wọ́n mú àṣẹ́gun kí ló wá máa fẹ́ máa bèbí lẹ́nu o torí ń tọ́gbọ́jọ jẹ́ nǹkan wa bẹ́ẹ̀ ni ìṣọ́gbà lòdì tí ó ti tẹ́ ìtẹ́ ìyí tí wọ́n bàbá rẹ̀ lọ́wọ́ tiẹ̀ lè ní ẹ̀rọ tí ní ìtẹ́. Allahu akbar. ti pa wọ́n padà wà kórè fún mi mọ́ ṣé lọ́jọ́ ìdí kó wùlẹ̀ mẹ́sàn-án mẹ́ta yá pẹ́m. ẹ̀jọ̀ ó lò ní ó ti tán kẹ́mi ọ̀wá fi orí tí ẹ̀ ṣàtẹ̀gùn lọ sí tí ò ti ní tán. wà á lẹ́bi ẹ̀ẹ́nà kama yìí tó ń wọ̀n ẹ̀ sọ̀rọ̀. ìyá mẹ́nàlá sàkọ́pìlì jẹ́lí بحبه لله قوم أخلصوا في حبه أخلصوا في حبه واو لو كما في وصلوا لله والله جاب الله لله سي بالك نام بينو سيا والله لله قوم يا سيدي تي وان جه ati لله قوم أخلصوا في حبه ọlọ́run bí máa ń wọ̀ kẹ́dà kan ọmọ má sí rí mi. lílàhí kọ́rin lílàhí ọ̀dà ẹ̀wọ̀n adẹ̀rù mi ànábì ni ẹ̀wà kìí sára mẹ́wọ̀n. sallallahu alaihi wasallam. alẹ́ ibà sí rí ẹni ọlọ́run láìkì ju àmà oṣù hmm. ọlọ́wà ni rúbà aṣáà agbóbá bíi ìmọ̀rọ̀yìn madufúrin bil abwab law aqsama ala Allahi la abarra inú ìwọ́yà mi law qala Allahumma inni as'aluka làtọ́ lọ́wọ́ ìyá wa lam yu'ti shay'an min ìbẹ́nu àwọn ẹrú ọlọ́run kan jẹ́ wípé níbi tí ọlọ́run ọba tó gbé ayé jìnà sí ẹdẹ aṣáà ń òró gẹun ń ó kùmọ̀ lónìí agbóbá ń òró ọsẹ bìlìkú ọwẹ́ èrùkú mú ọ̀dá kọ́dà mùrọ̀ yìí ni tí mùrọ̀ náà lárúbáwá ọwọ́ sókè kọ́mọ̀wà bá kọ́ wá jẹ́ pé bí tìsàlẹ̀ ti ṣe gbó tó ti ya bẹ́ẹ̀ náà tòkè náà torí nímúrù nìyẹn. trọ́sà àti kàmpálà. bẹ́ẹ̀ sì balọ̀ wọn ẹ̀nu kò dẹ̀ ní jọra wọn. díptì mùrọ̀ yìí ni ẹ̀ ǹdẹ́ òwúrọ̀ méjì mọ̀dù fún ibi àbúwá bí wọ́n bá yọ síbi táwọn èèyàn máa ń pọ̀ sí wọ́n máa ń filẹ̀ kùn rán dànù ni. ìkáàdì owó yín dà. ṣáà ṣ gate man. kí ló wá orúkọ ẹni wọ́n wá kó o sì fọ́ mi pé pé àbí ló ṣe wá sí bẹ́ẹ̀. security. ṣé ẹgbọ́n jẹ́ wí. oníṣẹ́ ọlọ́run sì wo bó ṣe rí lẹ́wọ̀ àkùsàmà àlọ́lá tó bá sọ pé wà láàyè àwọn àti olú ẹ̀sùn rí ẹ̀ ò tó sùn wá àbárò wa ọlọ́run nígbò tí wà láì bẹ̀rẹ̀ wọn ní ìsìwà ní sọdẹjọ́ máa wá àwọn ẹjọ́ mẹ́ta kì í mọ́ ọjọ́ àpòpọ̀ aláyọ̀ tí ó sì rí bẹ́ẹ̀ ẹni ọ̀rẹ́ sọ. الله فرضي بهم واختصر خدامه tí wà díẹ̀ ìbá pọ́wọ́ kàrà bíi mẹ́ta. àwa lè lò ọkùnrin ìbọ́lẹ̀ ní ọkùnrin tí n tó wọ ìdá wọ́n yí wọ́n sá wọn sí àbá nígbà tó rẹ̀ mọ́rílẹ̀ pé àwọn lọ́wọ́ rẹ̀. Ah. báwo tó àbá olórí epo kó bá fún ọ láwùú ẹ̀ ọ̀rọ̀ adé ọ̀rọ̀ nílẹ̀ yẹn. Ah. lẹ́mi ìgbé a bàbá olórí olórí gbogbo máa bẹ́ẹ̀ bá ti fẹ́ lọ́tọ̀ náà ẹ̀mí à kéde o nígbà tó ní ọ̀kadà ti lọ bí ọ̀dẹ́rẹ́ yìí à. ọwọ́ wa jẹ́ yorùbá ti wá di ọ̀rọ̀ ṣíríkù àti sunna <laughs> ọba súnmọ́ mo sì sí ìlú wòye wòye ìsìn ìlànà náà ni máa fi nà lórí báyìí pé ọ̀jẹ́ gẹ́gẹ́ yẹ́yẹ́ ẹ̀rẹ́ ọ̀gá báyìí bí ẹ ṣe ń tàyẹ̀ gbà àfáà ní kíníkà nígbà èyí tẹ̀ ń dẹ́wò kí gbòòrò yìí ṣùgbọ́n ń tá balẹ̀nu àwọn èèyàn jùjọ́ náà náà lánàá lánàá ìyá ni pé àfa ayé ti gbẹlẹgẹ wọn kà mọ ẹsàfihàn lẹ ẹni èṣù náà ẹni ọlọ́run ẹ̀yẹ sábà lọ́jọ́jẹ́ tí kíní kẹ̀kẹ́ gbà wó. ibẹ̀ náà na ká ti ń fọ́ tọ́ra wọn pé ìgbàgbé o yóò sì fìlà lórí olú ayé <laughs> ah, ewé fúnfún o onígbẹ́sẹ̀ tàbí sọ. pé pésù dé èsù ló tòsí lẹ́yìn. ilẹ̀ kí ọwọ́ rẹ̀ tó àbábílá ti gbé alógún ẹsẹ̀ ojú kó àpò. <laughs> bàrọ̀ bí àbí ìrọ̀ kà sọ̀rọ̀ kó dá máa. Ah. bàrọ̀ bí àbí ìrọ̀ kà sọ̀rọ̀. ọlọ́ni ẹ̀jẹ̀ ń fún yín lápẹ̀rẹ̀ innama dhalikum shaitan yíkọ̀ wífà wíyá èsù tẹ́ ń wò tí wọ́n bá ti ń dákun ẹ̀ bẹ́ẹ̀ bá ń bẹ nìkan ọ̀rẹ́ ẹ̀ nìyẹn. fọlá dàgbà fowó wà fà bàbá mi nìyẹn o àti kọ́ ọ̀pẹ̀yẹ ní funfun méje. onílé so orúkọ dúdú mẹ́sàn-án. àrò kan máa gbóná ni o. epo pa o sì sàn sọ di ó sì sẹ́ ẹ̀kọ́ lórí odó méje ẹ̀kọ́ mẹ́rin gbọ́ ọkùnrin ni ẹ̀kọ́ mẹ́sàn-án ṣé ẹ̀kọ́ pé wọ́n máa bà pé wa aláyé tọ́lẹ̀ o kò ní lè já yóò máa tàbí ẹ̀yìn nígbọ́dọ̀ níbi ẹjọ́ só kọ́ sí. afa wa ni àwọn wa gbà wọ́n lẹ́rú tán ṣùgbọ́n kò ní ṣe lórí rẹ̀. ọmọ ìdá jẹ́ nà wọ́lẹ̀.

هنالك سبحان من رواية واللفظ الإمام مسلم من حديث أبي هريرة أوسي الله أني tọ́ọ̀dì ìdákẹta àgbẹ̀yòrú asọ́wọ́ asọ́kalẹ̀ wà sẹ́máyé yọ́ọ̀mà ní anal malik anal malik èmi ni ṣe bẹ́ẹ̀ jẹ́bẹ́ èmi náà ni pé yẹ lọ́wọ́ ẹ̀wò máa ta ń fẹ́ pè mí ní ìsìn ọmọdé ló wa man dha alladhi yas'aluni fàwùtí sọ́ọ̀lá ta ń fẹ́ béèrè nǹkan lọ́dọ̀ mi kí n máa fún ní ìsìn wa man dha alladhi yastaghfiruni fa'aghfiru lah ta wà mí lọ́wọ́ foríjì kí n foríjì lásìkò tá a wà yìí ó ń ṣe ọlọ́run wa ní kọ̀ wà ní yẹ̀kọ̀ ní igbó hátà ìdí àyèfàjẹ́. akbar. àfàjẹ́ yìí yọ báyìí ìnìkíní yóò tó kúrò sí délì sí ni sí irú ilẹ̀kùn bá wọlé kó tí máa ń yàn lọ. bẹ́ẹ̀ tó hùlẹ́ ní kàṣó jàdá wà kẹyàmá bẹ́ẹ̀ tó hùlẹ́ ní kàṣó jàdá wà kẹyàmá. afa wa ni àti náà sọ ìdí ojú ìwọ̀n fọ. ọ̀mùsùlùmí tó ní mìíràn. الأنس والحلال طعاما لا يعرفون سوى الحلال طعاما خمس البطين كما صبي خمسة لا حول ولا بالله tí inú èèyàn bá lẹ́bẹ̀ẹ́ yìí wọ́n mọ̀ wá pè ní khomis. khomis. khomis. khomis. خمسون بطون من التعفف ضامرا mina dàáfúfì lórí pé kí wọ́n sá máa jẹ ntọ́lọ̀ wọn bó fi bínú sí ẹ̀yìn iná ni òdì wọn rí kò yọ. dùnmọ́rọ̀ dùnmọ́rù yẹn jábù ni fún dọ́mírù fún ìlọ́gbà wa wọ́n láti bí fíìlì a ní dọ́mọ̀rọ̀ a ní dọ́mọ̀rọ̀ tí wọ́n bá ní dọ́mọ̀rọ̀ kí nǹkan pẹlẹbẹ tí wọ́n bá ní àdùmọ́rọ̀ kéèyàn ò fi nǹkan pamọ́ tí wọ́n bá sọ wípé àdùmọ́rọ̀ ti lè mọ́rọ̀ ha tí wọ́n bá ní obìnrin tẹ́kìn èbòkè èbò lọ́dọ̀ àwọn eléèbò ṣùgbọ́n wọ́n lábáwá àdùmọ́rọ̀ ti lè mọ́rọ̀ ha obìnrin lóyún nìyẹn àwọn tún ní àdùmọ́rọ̀ ṣáá irú kọ̀rìkọ̀rì lọ́wọ́ tí a bá lọ́sẹ̀ ìdìmáàrù ìtumọ̀ ní pọ́sẹ̀ hadifu tí ń pé mùtàfáìlù mùtàfáìlù mùtàfáìlù kó wá lọ sí ìsìkáàmù tá ilé ẹ̀kejì ó di mùtàfà tó bẹ́ẹ̀ di máa ń pẹ́rẹ́ yóò ti gbà sí mùsítẹ́fẹ̀ìlù ni. akramakumullah. ẹ ẹ kọ̀mọ̀kan. asanallahu o Eh, tó bá wá ní àhàn wọ́n wà ní adùmọ̀ ṣáírù bí gbogbo ọmọ sọ pé mutafa inú mutafa inú mutafa inú mutafa inú. gọ́ọ̀mù lọ́n ṣe afẹ́ túmọ̀ ọ̀rọ̀ àwọn ẹni rẹ̀ ni o gọ́ọ̀mù lọ́n bá wá ó ní ẹ̀ńtọ́ jẹ́ arọ̀kíkù láhàm ẹ̀ńtọ́ fẹ́lẹ́ ìṣẹ̀ńtọ́ hmm. tóbi tí wọ́n wá fẹ́ gbé jábù rẹ̀ wá wọ́n wà máa pè ní dùmọ́rù tàbí tọ̀wá mírù bọ́nà bá wá jì táàfẹ́ ìwé rí wọ́n máa pè ń dọ́mírù wà á dín fi náà sí bìlà hajji yá tu kàrìjàlá wà á là kúlì dọ́mírì yà sí ní kúlì fàjìnà àmìyàn. ojú kan àti wọn ní dìmáàrù bí kẹsìrì bọ tí wọn bá pè nǹkan dìmáàrù tí wọn ní wàláyé àná láyé kúlù lìmárù min wà láàfíkọ. gbogbo tó bàdá yẹn lójú àmàpè ní dìmáàrù tí wọn bá ní hmm. wọn ìmọ̀ ń sẹ̀rẹ̀ má Eh, eh, tí àwọn bá ti gbé dè wà lóò ti dé tí wọ́n bá sọ wípé eh, ọ̀rọ̀ pé àwọn ilé ẹjọ́ inú ìdáná bá tún yọ ọwọ́ ni wọ́n wá ní ọjọ́ bí abọ́ tẹ̀lé olóòtú ẹ̀bí ṣùgbọ́n bọ́lá bá ti yọ bọ́lá bá dáadáa ó ní ayú alukọ́ọ̀dì wàlọ́ọ̀lì làwú àlàyéyàdé inú bì márùn ọkùnrin mọ jẹ́lẹ́wọ́ tòótọ́ ṣùgbọ́n tí wọ́n bá lọ bì márùn fún gbèsè a jọ yára wa tí ò ní pípa tí ń dà padà <laughs> akarabakum allah ṣùgbọ́n ìdọ̀tí bẹ́ẹ̀ wàláyé làwọn àlẹ́yà dínú dínú dìmar. kọ̀ọ̀nà àgọ́wọ́ wa àbí tó nígbà àbájọ àjọkùn gbà. ó ṣe àdológun àpò ìlú ọgbọ́n máa ń lọ báyìí pé ṣé bẹ́ẹ̀ ló ń sẹ́rí ṣé bí tìmọ̀ náà ló pè ẹjọ́ wo tí o sì sàtẹ́ntì bẹ́ẹ̀ àwa padà àfa wa ní ọwọ́ àlùjáwù dọ́ọ́lì fún ọ wípé khamsul butuni ikùn wọn ti papọ̀ mẹ́yìn mina ta'affufi níbi àṣàjẹ́ pé nìjẹ́ tí ó bí ọlọ́run ló sí mi dùnmọ̀rọ̀ wọ́n èèwà sẹni tó lómi la hmm. wọ́n ti yọ tán kí ni wá ń yọ wọn àní àràmù ò ní kún omi ara mi ọ̀rá ọ̀rá yìí ẹ̀jẹ̀ ara mi àràmù ò ní kún lọ́la àràmù wọ́n ti gbé lápò jáde agbẹ̀kọ̀ ẹ ẹ wọ́n ojú ọgbọ́n wọ́n ti modernize ìrìbà fún yín o ee bébí sẹ́ ìjọba náà ni o ọ́fíìsì káàkiri ọ̀sì ya ti àwọn galugu ah, ẹ rí ọlọ́run ọ̀sà àforíjì wọn á nàìjíríà àtàṣà sí ìjọba ọkọjá ilé ìrọ̀rùn ti wọlé rò. bí yorùbá bí yorùbá bí yorùbá gba kínní bóyá ní ọkọ̀ líla lé láyé. ọlọ́run nàìjíríà bí ètò bá wà nàìjíríà wọ́n wá dẹni tí ò ní ẹ̀rẹ̀ lẹ́ẹ̀kẹ́ mọ́ fún bí tí wọ́n ti jẹ́ tí wọ́n yò kí ló wá jẹ́ orí bẹ́ẹ̀. yàrá fún un náà wà lẹ́hàn. wọ́n gbọ́dí dé nìyẹn hmm. àwẹ̀ lọ náà nìyẹn bí wọ́n bá rí wọ́n mú bí wọ́n ò rí òǹgbẹ́ náà nìyẹn. láyà rí fún nasiwari halali pàmà láyà rí fún nasiwari halali pàmà. àwọn yahoo tí a kọ tàbí tí wọ́n tún wá mú ọ̀rí ọlọ́ọ̀tọ́jẹ́ jùbìlì wọ́n mú lọ́tà ẹ̀dá kan ìsìláàmù tọ́jọ́ wà jẹ wá àti pẹ́jẹ́ pàwọn lọ́jọ́ jẹ sẹ́rí pé ayà ìfọ̀kànbalẹ̀ lálẹ́ fún wa àmọ́ ṣiṣẹ́ lọ a ní ìlú o ṣùgbọ́n pẹ̀lú àánú ọlọ́run ìsìláàmù ò lè kú ìdán jàmáà àwọn ni ká mọ̀ ṣiṣẹ́ gbé e ẹn tó fẹ́ gbìjà wa yìí ń tó sọ ni pé wọ́n mọ̀ lù fóun àyè máa pé ìjọlọ́nà mọ̀ fẹ́ gbé bí wàláyé ìyá jáwé ilé àgàn ẹni jáàbù fi ṣe ń pamọ́ ọlọ́run lọ́ba lọ ṣètò nínú ògùn owó náà yóò máa fẹ̀ jẹ́ ọmọ tuntun wẹ̀ wọ́n gbọ́dọ̀ pa ọmọ tuntun tí wọ́n pa tó lè máa kún bọ́kẹ́ẹ̀tì fúnjọ́ méje ẹ̀jẹ̀ yẹn gbọ́dọ̀ kù bá àwọn afọmọ fifteen yẹn rí pa kò sì tí ìgbẹ́ ọ̀rọ̀ jọba tó gbé kọ wọn ni ọlọ́kùnkùn rà nìyẹn mo kúkú mọ tí mo fẹ́ fowó ìṣe àníbó ìhùn lórí àbẹ́rẹ́ báyìí kí òun lò asọ́sà ń pamọ́ ọlọ́run ni ẹ̀wò wọ́n dalẹ̀ iṣẹ́ lálẹ́ aláṣọ fún wa àṣàánú àwọn opó mọ orúkà wọ́n mọ̀ pé wọ́n yí ẹ̀sìn ọlọ́run nígbà bá wá sí báwọn èyí wà kọ́mọ́lá sí one million nígbà bá wá sí tẹ́wọ́n wà sọ́kọ́ lọ́mọdé o ibi wá wọ̀ kó tì sí tí èbá sí pé torí àwọn èèyàn rẹ tó fìyà jẹ tí wọ́n fẹ́ gbà lẹ́ kọ́mọ́ ẹsẹ̀ tí mo ṣe náà láà àrífù láà ìdáhùn asa wa sọ wípé fa inna Allaha aduwwun lil kafirin àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run mọ̀ sí à ń kẹfìrì sí ọ o tẹ ẹ bá sá ti rí kẹfìrì ọ̀tá ọlọ́run mi wá rí ntẹ́ yóò fi wá máa ṣe dáadáa sí nípa pé ẹ̀ mẹ́ntọ́rọ̀ fẹ́ fi gbẹ̀yìn ẹ̀ ìwálẹ̀ yóò fi wá máa barankì sí ti níwájú ọlọ́run

a sọ fúnra wa náà ẹ má fẹ́ kọ́ padà kọ́tà bá kírun tán anabi dawudu ni ma ń ṣe é pọ̀ ọlọ́wọ́ bá jẹ́ ìwà nú àwọn ọ̀rẹ́ rẹ̀ fa inna ka idha ahbabta abudan tó o bá ti ní fẹ́ẹ́rù kan ghafarta dhanba ó sì wà máa forí ẹ̀ṣẹ̀ rẹ̀ dín lọ wa in kana azima bẹ́sẹ̀ ń tóbi tó wa qabilta amala ó sì wà máa gbàṣẹ́ lọ́wọ́ wa in kana yasiran kọ́dà kìí sẹ́ والوسباء اللهم جل من احبابك فانك اذا احببت عبدا غفرت ذنبه وان كان عظيما وقبلت عمله وان كان يسير يا ارحم الراحمين سبحانك وبحمدك اشهد ان لا اله الا انت اسف والسلام عليكم ورحمه الله وبركاته